واحلل عقدة من لساني يفقه قولي واجعلني وزيرا من أهلي هارون أخي اشدد به أجري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين والمساكين وابن والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المسجد والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائل وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين بالبأساء والضراء وحين البأس أولئك الذين خلقوا وأولئك هم المتقون نعم ááyà tí a fẹ́ lẹ́yìn a lè parí ẹ̀ kódà a lè parí ẹ̀ tó bá dọ̀la tó súnmọ́jú nìyẹn màá wá rọ kálukú wa ká farabalẹ̀ torí tá a fẹ́ kọ́ nílẹ̀ pọ̀ àwọn tọ́lọ́run ọba ọba àlejò ọlá tó fẹ́ bá wa sọ ó pọ̀ ó dẹ̀ kórì nígbà tá a bá ń ka fàwa ìdúlà ááyà láti inú tẹ̀síìrì bàbá wa àfa wa asheikh alàlámà Muhammad bọ́lá sọ́ọ́lẹ̀ àlùfẹ̀ẹ́nì ìwọ náà ó torí pé nǹkan kì í bẹ̀ kọ́lọ̀ ń já oríire sórí àyà tí a fẹ́ kà wa inú kẹfíìsì wọ́n ní ìsámà láti ábìlá ayáfúlù kẹrí mọ́tò aláàjúmọ̀ lẹ́nà àbímọ̀ wákọ̀wá ìdín àmímọ̀ wá àkídà tí mọ́tẹ̀kímọ̀ wọ́n náà gbọ́ ìbára mẹ́tẹ̀ẹ̀ta yẹn sórí àyàfà bẹ́ẹ̀ yìí àbá wa inú kẹfìn máa kà sí bàbá sí mi náà ìwọ́n bá farabalẹ̀ bá wa ká lọ nínú àlàyé táwọn àfáà wa tí wọ́n ṣe fún wa. Bàbá ní àyà yìí ara nǹkan tó kó sínú ni ó kó àwọn júmọ̀lé àbímàtí àwọn expression àwọn great expression àwọn ọ̀rọ̀ ńláńlá àwọn gbólóhùn ńláńlá ló kó sínú wàkọ̀wá ìdí àníìmàdé kọ́bá ni mójú bá wọn ọmọ tí ń bẹ lẹ́yìn yẹn wàkọ̀ wá ìdí àníìmàdé bákan náà ó kún kó sínú àwọn general principles àwọn ètò ìlànà tó kárí ilé tó kárí oko wà àkídà fi mùtẹ̀kímà fi akida afáàdà mọ́sàn àdìsọ́kàn ìmọ̀ọ́nì ìgbàgbọ́ tó dúró tọ́ tó dúró déédéé tó yẹ kọ́ wà nínú gbáyà mùsùlùmí kọ̀ọ̀kan. Àbá nípa àbá tí wá gbọ́ yé ìyẹn yóò jẹ́ á máa kí lọ́lọ́run ọba gbà lérò nínú àyà seven. jọ ń torí ọlọ ìwọ sáàmà lọ. ó ìpọ́lọ̀ ní láìsà ìdí rọ̀ láìsà àìdí rọ̀ sórí bá a yẹn pọ̀ a ní ìdíkà kí ní jẹ́ àìdí rù a ní ìdíkà torí pé gbà ẹlòmí ó rò pé bírú lòun ń ṣe kèé bẹ́ẹ̀ ṣe bírú ìwọ táwọn bá mi lọ dé máa sọ bírú bá lárúbáwá máa sọ Yorùbá ìwà sọ àwọn àlàyé kan tó fi yẹ kó yé wa sọ̀rọ̀ iye bá a bá ń sọ pé àlìbírú a lè fi àdíyèsí àmẹ́bìtú sọ́lọ́lá àlè wàá ní wa sálàmù bá ní ká fi àdíìsì tu ànábìsì tí ó ní wa pé àlùbírù tó kún olùkúlùkì ibi jẹ́ bírù ni ìwà dáadáa tó bá ní àlùbírù nǹkan dáadáa ìwà rẹ̀ ìwà ọmọlúwàbí ìwà àpọ́nlé òun ní jẹ́ àìbíwù àbábùkọ̀ yìí ìwà kéré jẹ́ bíwò ìwà àpánlé ìwọ ọmọlúàbí òun ni tí ń jẹ́ àìbíwù ọlọ́run ọba ọlá ó wá ń ṣàlàyé fún wa tá a bá ní a máa sọ̀rọ̀ àìbíwù àwọn nǹkan a ah, nǹkan dáadáa nítorí ọ̀dẹ̀ tí ó ṣe nǹkan dáadáa jọ̀wọ́ sáwọn farabalẹ̀ gbọ́ mi o àníṣẹ́ tá a bá ní àlìbírù àmẹ́bí kọjú ó yé wa pé ibi ń jẹ́ bẹ́ẹ̀ ni ìwà rẹ̀ ìwọ ọmọlúàbí ìdákẹ́jì ẹ̀ wá ní àlè ìsmọ̀ òun ni máa hákà fi sọ́díríkà wàkàrí hítà ayà kọlẹ̀ àlẹ́ yìí náà ìtọ́ ọ̀fẹ́ káwọn èèyàn mọ̀ pé wọ́n ló ń ṣe ìdàkejì wà dáadáa yẹn ṣùgbọ́n tó ń ṣe dáadáa tí wọ́n bá rí ọ wà lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀rìn mú sẹ́ inú rẹ̀ máa dùn bí kó o máa fọ àgbé mọ́sálásí bàbá buhari ẹ ara fọ àgbé mọ́sálásí ìsáàsù wa kọjá mọ́sálásí bàbá nàbí ẹ mú ẹ ní mọ́sálásí ẹ fọ ẹ̀sà lóòrùn inú yín ò lébi. Jàmbá sọ́yà àbí òní, iṣẹ́ òun ṣe tọ́ ọ̀fẹ́ káwọn èèyàn orí ọ, tí wọ́n náà rí pé ìwà ọmọlúàbí ni ara ń tá a lè pè ní àìdíwù nìyẹn. Àfẹ́fà bá ń sọ̀rọ̀ àìdíwù gángan òun ni nǹkan tí wọ́n náà bá ti rí pé ọlọ́run ọ̀yọ́ ló fi mi lórí ẹ̀yìn màá rí ìyọnú ọlọ́run gbà lórí ẹ̀ mi ní ìdẹni èébú tó ti yá àbí òye mi ò ní jẹ́ni èébú láíláí irú nǹkan tó ń ṣe yẹn ìwà rẹ ni kí la pè jẹ́ àwọn òun ìwà ṣùgbọ́n gbogbo ń tọ́ ọ bá ń ṣe tọ́ ọ̀fẹ́ káwọn èèyàn ọkọ̀ ọmọ bẹ́ẹ̀. ọ̀fẹ́ káwọn èèyàn ó rí ọ ìwọ́n náà sì mọ̀ fúnra rẹ pé á bí wọ́n ṣe ìwà àbúrò a gbọ́dọ̀ gbọ́ ìwọ̀n ìwà rẹ nínú tó kó lè túmọ̀ sí òun náà ni kó o máa ṣe àlìmàmọ́ra wàtàrí àwọn tọ́lọ bá ní oṣe àfáàwà ọlọ́run ní oṣe nǹkankan lọ bá ń ṣe amẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam wọ́n ní kó nǹkan ló wá ń ṣe wọ́n ọba jìnà sí àwọn tó ń ṣe yẹn dáadáa ní bó tó ṣe jìnà sí tí ọ̀dà ọ̀nà dáadáa ìyẹn la ti gbọ́dọ̀ gbọ́yé pé nígbà míì o ò ní ìdíkọ́ ọ̀sẹ̀sẹ̀ fara níra rẹ kó o tó lè ṣe dáadáa ìyẹn ló wà nígbà táwọn sọ̀háàbà kan wọ́n sẹ́rìn àjò pẹ̀lú àrẹ́jùwà Muhammad sallallahu alaihi wasallam òru wa mú gan-an ọmọkùnrin àwẹ̀ ẹ bá jọ ní àjò ṣẹ̀rí àyọ̀ǹda fún un làwọn lè بين bẹ́ẹ̀ وبين sọ́wọ́ wà bẹ́ẹ̀ náà tẹ̀sán ìwọ tó ọba jó orí àjò èdè náà ti jèrè àjò ní rọmọdún fourteen forty four yìí lẹ́ńtọ̀ méjì péré ni mo gbà láwùsá ìdìbàdàn lọ́dún yìí olùwàhálà tí máa ń pọ̀ jù kéèyàn gbá òkú tó tíráfù kó tó lọ sọ̀rọ̀ níbi tó ń lọ wàhálà yẹn máa ń pọ̀ pẹ̀lú ọwọ́ tó ti wá dínà ní ìbàdànjẹ́ ọ̀pọ̀ làwọn lẹ́tọ̀ ọ̀pọ̀lẹ́ òbí tó àwọn tùlára ọ̀pọ̀ tó ní àwọn iṣẹ́ amọ́lù máa fáfà tó èèyàn wà rí pé ọwọ́ gan ti dín bàdàn tó ṣùgbọ́n tó ìwọ̀nba táwọn àbá wa kọ wa tá a fi jọmọ ilé ikú ọ̀yá káwa lóòótọ́ ti fàǹfà ní fáwọn èèyàn bá rò pé àwọn akọ́jọ́mọ ilé ikú ń jù á lọ àgbọ̀dọ̀ gbé sí bàdàn nìkan àwa lóò tó fún àti bàbá rẹ̀ bá lọ àpá àátùn ọmọ bá ti máa wọn mọ́ra wọn àti máa rẹ̀ àti sáájú àrẹ̀ àti ìrìnàwó ọlọ́dà àgbàlẹ́sùn ọ̀rọ̀ ìbáni ní àwa ṣe ó tó fi tráfì ẹ̀ka tí màá tún ṣe máa rẹ̀ ọlọ́run ṣe rọrùn tó wá rí àwọn sọ̀hábà kan wá gbáwẹ̀ wàhún mọ̀fàfìrún wọ́n dẹ̀ wà lórí ìrìn àjò bí wọ́n ti wá wà lórí ìrìn àjò arab wọ́n ti wá rí jàlá jàlá jàlá jàlá ẹ bá mọ́nítò àwọn ọmọ tó wà lẹ́yìn yẹn náà gbọ́dọ̀ dáadáa àwọn sọ̀hábà bá wa ń sọ yìí ànábì wá rí wọn àánú wọn ṣe ànábì ànábì wá ní lẹ́yìnsà nínà ìbẹ̀rù lẹ́yìnsà nínà ìbẹ̀rù ànábì ní kò túmọ̀ sí pé ṣe é rí ni àsọ́wò fi sáfà àwọn ìsìyàmù fi sáfà kéèyàn wá ń gba àwẹ̀ lórí ìrìn àjò yìí eléyìí èrè ṣe iṣẹ́ rẹpa kí ló fà á sọ̀rọ̀ bá a níṣẹ́ rẹ ni pé tọ́lọ̀ ń fẹ́ tànà bí fẹ́ lódodo ọlọ́run fẹ́ ká gba àwẹ̀ ṣùgbọ́n tó yọ̀ọ̀dá fún apá adé kí nira yọ̀ ọba ti wà lórí ìrìn àjò so ìyẹn ti jẹ́ kó yé pé nígbà tí nira ti fẹ́ wà you shouldn't have found them ẹ̀ẹ̀bà ti gbáwẹ̀ ẹ̀ẹ̀bà ti ṣe kí ni o ẹ̀ẹ̀bà ti gbáwẹ̀ àfẹ́kẹ́yìn ọgbáwẹ̀ lórí ìrìn àjò tára fi wá ní tó bí a ti pé ah ẹ̀wọ́ bá ti sọ àánú àbá lọ́wọ́ ti fẹ́ dá kù ẹ̀wọ́ ẹ̀mẹ́jẹ̀ wọn ti fẹ́ kankan àwẹ̀ yẹn ti fẹ́ pa wọ́n nígbà tó ti fẹ́ kú látara àwẹ̀ tí wọ́n gbà kìí fẹ́ rí mọ́ bá ó ti kú òní kí ni o àlìbírú ta ló sọ nàbíyùnà muhammadu sallallahu alaihi wasallam nínú ẹ̀ǹtẹ̀ kìí ti sẹ́ẹ̀rẹ́ ní kẹ́ ẹ wá gbàwẹ̀ lórí ìrìn àjò bẹ́ẹ̀ wà ní lókun àtagbára láti ṣe nǹkan kan mọ́. bàbá wa Sheikh muhammad bin sọ́lé al-Uthaymin àwọn ní ti ń jẹ́ àlùbíkù gan fìlà ọ́sùlì alẹ́ kẹ́rù lè kẹ́sì wọ́n ní bí jẹ́bi uru rù gangan ni oore tó pọ̀ kọ́lọ̀ ṣe fún wa. àtó ò lè oore àwọn nǹkan kan táwọn nǹkan kan ó fi kọ́. ìyẹn la fi sọ pé á ẹ̀sán lónìí tù bí oore tó pọ̀ yẹn tó ń gbọ́ mi ẹni ọlọ́run ẹni tí wọ́n máa ń fún èèyàn lóore tọ́pọ̀ tó jẹ́ pé ẹni ire ni olùṣe dáadáa ni olùfún èèyàn lóore tọ́pọ̀ ni òun ni Allah alóòṣe bẹ́ẹ̀ jẹ̀mọ́ ìyẹn ló ṣe já sí pé ọ̀kan nínú asmaullah ilẹ̀ husna òun ni alibaru alẹ́ alibaru. إنه هو البر الرحيم Àlìbáwò ọlọ́run ọba ní jẹ́bẹ̀ ọba olóore tó pọ̀, ọba olùṣe dáadáa tó pọ̀, ọba tí ò sí aburú nínú nǹkan tó bá ṣe àfoore tó pọ̀ rẹpẹtẹ, ìnà òun. Wọ́n lè bá rúrú rọ́ọ̀hìn, ó lè sọ mọ́ rẹ ní àbí rí báńkì ẹ máa sùn yẹn o lè sọ ọmọ rẹ tọ́ níbo tó ọba ti wà níbi tó ti ń ṣàlàyé mọ̀ èyí tó ọba ti mú lọ́dún ó ti di tiẹ̀ èyí ti gbogbo nǹkan la máa ń kọ́ nínú class àwọn ní ń ìlú òsì tó ti ń àlùbárù àlòkọ ọlọ́run ni tó ọba wá fẹ́ tu àsọlọ́run ni ọba olóore tọ́pọ̀ ọba ọlọ́pọ̀ òre ọba olóore àjẹjẹpẹ́ ọba aláàánú ọba tí máa ẹ̀ wọn bá tó ọba ti gbọ́ yé bá o lè adẹ́dù ìbáwí sọ̀rọ̀ nínú àwọn àfa àwa ńlá látàyè ìjọ òun là àfa àwa ibnu abdulbari àbálàbí àfa àwa ibnu adẹ́dù ìbáwí àfa àkànná máa ń pè ní ọmọ abdulbari bóyá bàbá àti ẹ̀ abdulbari sórí àlùbáwù yẹn. tó bá já sí pé ńlá fẹ́ sàlàyé ẹ̀ fẹ́ yẹn ṣùgbọ́n àlìdírù ara ń tọ́ jáde láàrọ̀ ọkọ̀ ọlọ́run ní kéde àlìdírù ọlọ́run wa ní láìsí àlìdírù ọ̀ àtùwọ́lú àkóhùn ọlọ́run ní dáadáa a lè sọ pé o ti ń ṣe dáadáa á ń tù wá lú ojú ṣíríkì tó láàrin ló ní ìdíkéyàn gbọ́yọ́ àfẹ́ dáadáa ti ṣe òpin sí kìí ṣe pé tò sí lára dáadáa ara dáadáa àwọn tó ìtọ́lọ́ fẹ́ lò láàrin àdúrà jésù ìtọ́lọ́ fẹ́ gbogbo ayé wọn lọ bẹ́ẹ̀ yẹn ni ọlọ èèyàn mùsùlùmí tá a máa fọ́kọ́ sí ní kí ni yẹ sọ̀nù ìhò nìkan kọ́ ní máa ń jẹ́ àwọn nǹkan náà tó dáadáa fi ṣe òpin sórí àǹtùwálú ìlú àkún ìbálà ìmáṣíríkì wà ní magrebi kẹ́ẹ̀mà dojú ní kọ ibi tó rọ̀ ti ń yọ àti ibi tó rọ̀ ti ń wọ̀ ó rí pé tí a bá wò dáadáa alimashirik àti alimagrebi méjèèjì ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ kíbúlà wa mùsùlùmí ó ní í ṣe pẹ̀lú kíra pẹ̀lú kíbúlà wa sọ̀rọ̀ báyìí náà lè má ṣúríkì wà lè má gírídì kíbúlà gbọ́dọ̀ wà náà bí etí ń bẹ láàrin ibùyọ oòrùn àti ibùwọ̀ oòrùn ibẹ̀ ní kíbúlà wà bó o láàṣe máa kí búlà yẹn ní tí àwọn àfa ńláńlá ni wọn. sọ wá rí ẹnìkan ó kọjú sí mọ́ṣíríkù ẹnìkejì ó kọjú sí mọ́ṣíríkù kèétúmọ̀ sí ṣẹ́ẹ̀rẹ́ àfi tá a bá rí pé bọ́lọ̀ ń ṣe fẹ́ kọ́ ọkọjú lọ́kọjú ibi tó fẹ́ kọ́ ọkọjú sí lọ́kọjú sí ìjọsìn tó fẹ́ kọ́ ọkọjú sí ń bẹ̀ ló ń sí ń bẹ̀ ẹnìkan fẹ́ yọ sàkà wà ní ẹjọ́ jákọ̀ ní sí kíbla wọ́n ẹjọ́ ló sì mọ́ fẹ́ yọ sàkà kálọ́mọ́ kọ́kọ́ ní kíbla ẹnìkan fẹ́ jẹ pààyè ní ẹ̀mọ́ fẹ́ gbá àwẹ̀ torí pé àwẹ̀ náà òkú òsùlámù ni lẹ́yà jẹ́ kọjú kíbla fáwọn ọkọ̀ ọkọ̀jú kíbla àwọn àwọn fẹ́ ṣe wá àti ọwọ́ ẹ̀jẹ̀ jákọ̀ ní kíbla ta ló rán ọkọ̀ ọkọ̀jú kíbla fún wá àti ojúmọ̀ sípò ọkọ ojú sí ìbùyọ̀ òun àti ìbùwọ̀ òun o ti wá ṣe dáadáa wà láàkẹ́ ìrẹ̀lẹ́gbẹ́ rọmọ́nà àmọ́nà ìlà sórí ìwọ máa dáadáa ó rí pé kó tó rí pé ọlọ́run ọba ṣe ń ọ̀rọ̀ kọ́dínà rọ àti ọdún tó lọ láti yàtọ̀ kọ́dínà rọ lúbà ẹ̀bá mi wà nínú bá kọ́ra wọ́lá nù wá lè ra ìrìnà àti ìwọ látàrí ìtẹ̀lẹ̀ ìgbọ́ra ọ̀wá ní ọ̀hán. وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب يعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما na lọ́lá. 144 ẹ̀dọ́gbà bàbá kù lọ́dún tó lọ. A bí àwọn kèfè àwọn Yorùbá àti Nàìjíríà. Onípọ̀tò ní kọjú sí tẹ́lẹ̀. Mọ́sálásí gbogbo àwọn ọ̀tá Ìsìláàmù náà gbogbo ti gbogbo ẹni tí gbogbo akúkọ́ ni mọ́sálásí wa kẹta tó lóore jù lẹ́yìn mọ́ta mọ̀jìnà àtúntọ́lọ́ ọlọ́dà padà sílé sọ́dọ̀ àwọn ìṣòro àwọn zionist àwọn yẹ̀wù bí ọlọ́run tọwọ́ dọ̀lẹ́ ẹ̀rọ tó tù bá ń bẹ̀ wọ́n padà dọ̀lẹ́ tẹ́lẹ̀ àdìsí ń bẹ lórí ẹ̀ ìdí gárkọ́ọ̀dù nìkan ni wọ́n máa protect wọn ìyá ó jẹ sọ́dọ̀ sí ọ̀la ó kù díẹ̀ hmm. mùsùlùmí tẹ́lẹ̀ akúsọ̀ yẹn là ń kọjú sí kọ́mọ̀ ohun tó wá ṣe ń jẹ sí kàábà àwọn kèfè ní àgbàdé ẹ̀yìn kí tó wọn ní ìfẹ́ tẹ́lẹ̀ máa wà láwọn kébé láti mọ́lẹ̀ fi kánú àlẹ́yà kí ló dé ní ìfìyí tó ń kọjú sí òkàn wá kọjú sí bẹ̀rẹ̀ kí ni wàhálà alẹ́ ayé kèfè ọlọ́run kú ní láì lè lọ ṣíríkì wà ní mọ́ndì tó rí àti mọ́ ṣíríkì ibi òun ti yọ àti ibi òun ọlọ́run lónìí gbogbo ẹ̀ kò sí ẹ kọjú sí ẹ sáwọn ojú rẹ ọlọ́run àǹfààní àdìsọ́wọ́ wájọ́ sí pé ìbùyọ̀ oòrùn lẹ́kọjú sí ìbùwọ̀ oòrùn òun lẹ́dọ́jú yín kọ kò sí ìtumọ̀ ṣiṣẹ́ eré àfi tó bá jẹ́ pé tọ́ àta tó bá jẹ́ pọ́nà ló ní ẹ̀kọ́ jú bẹ́ẹ̀ òun ló pa yín láṣẹ tí ìbá jẹ́ bẹ́ẹ̀ oríláwíyẹ̀ kan amúrí láyọ̀ ṣẹ́rẹ́ yìí tí ìbá jẹ́ pọ́nà lọ́pàá yín láti dé ìlànà kò sí inú ọṣẹ́ ẹgbẹ́ ọdú sí mashrik àbíkéde o madrid east or west. kí wá làwọn ọṣẹ́ rẹ kí ni wà dáadáa tó lóore fọ́pọ̀ nínú ọlọ́run ní nọ́mbà one wà láàkè màlúgbé rọ́mà náà àmọ́nà yìí. ìwọ táwọn ṣe kí wọ́n ọlọ́run ọ̀gá iṣẹ́ rẹ̀ òun ni àlì ìmánù bìlá mọ́jẹ̀ rí ọkọ̀ òsùn àwọn àlàyé àdírù bá ń ṣe ìmọ̀ ìmọ̀ jígbà tó bá ń bí ọ kí lè ṣẹ́ rẹ̀ ibi a ti pè ní àlì ìmánù òun náà tó wá pín sí mẹ́fà nínú àwọn tó pín sí yẹn ọlọ́run sọ díẹ̀ méjì ìmánì gangan ní orígun mẹ́fà á ń kú nínà ìlà wà mà láàyè káàkiri wà kútù ìlú wà rúsùlẹ̀ ọ̀yọ́ ìlà wà á kú nínà ìlà kọ̀dáàrí kẹ́rì wàṣàrí sóra àríwá very essential ọlọ́run ní ta lè pè ní iṣẹ́ rẹ̀ àkọ́kọ́ ni kéèyàn nígbàgbọ́ òdòdó tọ́lọ tálọ́lọ́wọ́ ọba rẹ̀ máa ń rọ̀ búkà bó onírọ̀ bí àwùlọ́ ọlọ́ọba mi ní sáání àwùlọ́ mọ́nìkọ̀ lákọ́kà ta lọ́dà ọ̀hún kọ̀lákọ̀ ní yàwùlọ́ ọlọ́ọ̀lọ́dà ìmọ̀ọ́dá kọ̀lákọ́kà lọ́rùn kọ̀lákọ̀ ní rí ìbàdá sí i ọlọ́dà mi máa ń wà bọ́ àti rẹ̀. ọlọ́run wá ní wà láti náà bí rọ̀ mọ́nà mọ́nà ṣe láì wà ẹ̀yà òmìnira ìta lè pè ní ṣẹ́ẹ̀rẹ́ òun lẹni tó nígbàgbọ́ òdodo sọ́nà sóyà bí òní ìyẹn lọ́wọ́ jẹ́ àlùbáàrù ẹni tí ń ṣe dáadáa àti mọ́nà láà àáfà lẹ́ǹpá àyè sọ pé ló ń ṣe dáadáa lẹ́nu tó ụmụ. bí òdodo ń lọ. tó bá bèbè ayé náà lọ lọ́wọ́ wà fi sàmà àbá àwọn aṣòṣìṣẹ́ àdúgbò ọ̀rọ̀ àwọ̀rù fi sàmà ọlọ́run ọba wà ní sàmà wà á ha ní lè ṣe ẹ̀yìn ṣùgbọ́n ọlọ́run gbogbo nǹkan ìmọ̀ ọlọ́run ti kí ni ọ̀rọ̀ kí ni ká gbogbo ìjọba tó clear ní ò clear tó bá bí ọdún ìwòlọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ wà ọlọ́run bá ń bẹ ní kí ni o kì í sọ́nà lọ ṣùgbọ́n nẹ́tíwọ́ọ̀kì máa rẹ̀ ọ̀kì ká gbogbo kí ni o gbogbo àyè. lẹ́yìn ìgbà tá a ti gbà pé èèyàn gbọ́ ọlọ́run gbọ́ tán wọ̀nyí yóò mẹ́ra ákírì ọjọ́ tí ò ní sọ́jọ́ mi lẹ́yìn rẹ̀ mọ́ tó orí bá ṣe ń ka òní ni yọ́mù ní ṣe ní yọ́mù làbẹ́ ayọ́mù òǹdẹ́lẹ̀ òní lápẹ́rẹ́ǹsì òní ni yọ́mù làbẹ́ à tábà tí yọ́mù ní ṣe ọjọ́ Monday yọ́mù tùlásà ọjọ́ Tuesday àbẹ́ à Wednesday àmì Thursday Jumaa Friday sábùtù Saturday Saturday nínú Islam ọjọ́ Sunday ti di one kì í ṣe Monday àbámọ́ ọdún. sọ́dọ̀ mi dáadáa ọjọ́ sunday ni ọjọ́ àkọ́kọ́ sunday sọjọ́ ọ̀sẹ̀ ni láti dé ọwọ́ agbowó sunday ọjọ́ ọ̀sẹ̀ ni ìsinmi ìsinmi yọrọ ni sọjọ́ ọ̀sẹ̀ ọjọ́ àkọ́kọ́ ọ̀sẹ̀ ni àwọn amúnisìn náà sọ di ọjọ́ àkọ́kọ́ torí àwọn alátẹ̀wọ̀ torí àwọn èèyàn wọn kúṣẹ́dà àwọn ọjọ́ yẹ kọ́ni bí ọmọ ọjọ́ Jímọ̀ àti kíni o ṣùgbọ́n wọ́n rò pé àwọn àṣẹ àwọn sábùsì àwọn sábà àwọn sẹ́mú bí àṣẹ wọn ọ̀pọ̀ wọn wá lo èyí wọn wá Jímọ̀ àwa wá bá dídí gbọ́ àsìkò díẹ̀ lọ́jọ́ Jímọ̀ àwọn mẹ́ta wá tó jọ́ta ọlọ́run ó fi nǹkan sí jẹ́ Jímọ̀ bóyá bẹ̀rẹ̀ sí kan náà àwọn sísá wa tọ́lọ́ bá lóògùn tó ṣùgbọ́n tàbí ó ti ẹ̀sìn kírísẹ́ńtì wọ́n sì mọ̀ deliberate wọ́n ti fi ìwá lòun lọ ọdún arúgbó ẹni ilé kan eh, she needs to be serious with her nysc she should not bla bla bla àwọn ọ̀nà more lọ rẹ̀ at least the money is very important ó bá padà reject him ọlọ́run ti bá gbogbo ògùn mi o ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ̀ ń fara ní àwọn ẹni ọlọ́run ẹ̀jẹ̀ bàbá ńlá yà wọ́n jù lọ abọ́t malik àní gbogbo àwọn tẹ̀ ń fara ní àwọn ẹni ọlọ́run kí bàbá láyà ni wọ́n jẹ ìwọ́n tó bá fara nígbà tó sùúrù yorùbá lẹ́ni eégún ẹni eégún lé ó so sùúrù ó kó àmúmára wọ́n ní bó ti rẹ ara ayé ní rẹ arọ arọ ọmọ ọlọ́pọ̀ tó gbé kù sórí tó lówó arọ ọmọ tẹ̀lé ara alẹ́ ayé tẹ̀lé ti bẹ́ẹ̀ pa kú ara alẹ́ ayé olóòórùn ń gbẹ́ kú òórùn ń gbé sórí lọ́wọ́ adúgbẹ́ lọ́dọ̀ rẹ̀. gbogbo àwọn tí gbẹ̀kù sórí lé ọlọ́jọ́ kó lórí wọn àwọn sáà gbé tó ń tọ́jà alápadà sí ìlú olórí gbogbo ní máa ń gbẹ̀kù lé ọlọ́run wá ní orí sáàpẹ̀ ní àdíwù ìṣẹ̀rì màná mọ́nàbílà àyíwálé ìyàwó ní sọ́jọ́ ọjọ́ tá yé ọba parẹ́ ọjọ́ ojúmọ̀ ni ó jẹ́ tí ọyé bá ti wá parẹ́ kò tún ní ti sátidé mọ́ lọ́dọ̀ ọlọ́run kò tí wọ́n lé tún ẹ̀ dé tọ́sí kò alẹ́ ìyálẹ̀ ta gbogbo rẹ̀ ọmọlẹ̀ lọ sọ́rọ̀ àwọn àfọ́ wa nílé wọ́n ní àwọn wákàtọ́ lágbára nípa àìjẹ́ náà tó ti yé bá lànàbí wa sọ́lọ̀ láàrin wa sọ́lọ̀ àfọ́ àdéjì àìjẹ́ náà yóò sọ̀rọ̀ àìjẹ́ náà tó bá débi náà yóò nìkọ́ lọ́wọ́ lòun bí náà ọlọ́run àwọn bí náà. sọ wá rí lẹ́yìn ìgbà tí èèyàn bá gbọ́ ọlọ́run gbọ́ tó láti ọ̀kan tuntun lọ́wọ́ ọlọ́run bá ń bẹ ní sánmà ìmọ̀ rẹ̀ rọ̀ kiri ká gbogbo àyè yóò wá gbà pé yàwó mọ́ yẹ kò mọ́ náà tó lọ́rọ̀ tí ọjọ́ kan bẹ̀ tọ́já sí wípé a wà dúró níwájú ọlọ́run ọba ọba àlékè ọlá ó yà bí òní ọjọ́ tá a níwájú ọlọ́run ọba yìí kò ní sẹ́kù alágbára ni lè Sọ ìjọba ń sọ yìí, òní sábà dára mọ́. Abáàlẹ́bí, àbáṣàlára bàbá, ìjọba ń sọ yìí. Ẹyin ìrìnlẹ̀ Olúbàdàn, èmi ni Prime Minister, èmi la ríṣẹ́ kọ́lọ̀ ìjùwọ̀, èmi la ó lọ́wọ́ ìyẹn náà di àdìsí wí. kọ́ sá lójú lọ. orí rẹ̀ ó pè ọjọ́ náà kò sálágbára mọ́ kò sẹ́nì kan mọ́ tó lágbára límọ́ ní ìmọ̀lùkùn lè yà oòrùn ọba ọba ọba gbogbo ọba kayakaya ọba ni ọlọ́run tó bá ti wá ṣẹlẹ̀ báyẹn nínú nǹkan tá a tó gbọdọ̀ nígbàgbọ́ sí wálùmà láàyè káàkiri àwọn bá àfi ọlọ́run àwọn màláíkà àwọn màláíkà èsóbi àwọn kan wọ́n ń pe màláíkà lóbi wọ́n lọ́mọ ọlọ́run ni wọ́n ìsọkúsọ ni ọlọ́run bí máa láwúyẹ̀ nígbé wà láwúyẹ̀ nígbàgbẹ́ ọlọ́run ma ẹnìkan òbí agbọ́dọ̀ gbọ́yàn yé bá tó wá ń pe màlẹ́kà ní obìnrin èèyàn bú wọn wọ́n mi yé kódà ọlọ́run ní nípa àwọn ní sọ́rọ́jù kan ni àwọn tó ń pe tí wọ́n ń pè wọ́n lọ́wọ́ obìnrin orí yìí àwọn ọlọ́wọ́n bá mọ̀ ọ́n ránṣẹ́ àwọn ọlọ́lẹ́dúwé ní ministers commissioner àwọn ọlọ́wọ́n máa jà káàkiri ọbẹ̀ nínú wọn tí ń sọ àlùjànnà ọbẹ̀ nínú wọn tí ń sọ iná ọbẹ̀ nínú wọn tí ń kọṣẹ́ rí ọbẹ̀ nínú wọn tó ń kọṣẹ́ rí oríṣiríṣi iṣẹ́ náà ń ṣe ẹni tí wọ́n jù ẹni tí wọ́n rọrùn ọbẹ̀ nínú wọn ọlọ́run ní ààtùn nígbàgbọ́ òdodo sáwọn ọ̀nà láìka wà lè kì táàbì á nígbàgbọ́ òdodo sí tíra ọ̀nà àfá àríṣẹ́ wá rí wọ́n kẹ̀mú wá ní síngúlà ni yẹ́ṣmúlù ní kútúbà lùmọ̀nà zàlátà tó ti lé ó tún kó sínú gbogbo àwọn tíra tó sọ̀ kalẹ̀ nínà sàmà láti sánmà fún gbogbo àwọn ànábì ọ̀gbọ̀n alálábíyà tó ti yé gbogbo kíláta sọ̀kalẹ̀ fáwọn ànábì ọ̀nà wọn á nígbàgbọ́ òdodo sí tó fi wá di bọ́lọ̀ ọ̀mọ̀ba ọ̀pá ní gbogbo kíra yẹn bí a ń sọ́rọ̀ fi á lọ́wọ́ alukur'an alimọ̀ẹ́nu àlámà kọ́bílà kíra tó wá ní yìí the most referred the most respected of the revealed books. òun ni àlùkùránì ìrùkẹ́rí ọlọ́run àdúgbò tó jẹ́ pé ìjọ ìwà ìjọ ànábì ìwà lọ́lọ́run ọba sọ kalẹ̀ kan. èyí ó ní gbàgbọ́ òdodo títí ọlọ́run àtàwọn tíra tó fi ráwọn ànábì ọlọ́run wá nàbì a wá ní fáwọn ọlọ́run àwọn àwọn ànábì àtàwọn òjíṣẹ́ tá a gbé ṣẹ́ rán àbá àgbégbàgbọ́ sí wọn wà á tàbí mọ́ra àlá òkè. wọ́n mọ̀ wá náwó jẹ́ fáìtì fáwọn náà nífẹ̀ẹ́ owó ó lè yóò níbi owó tèmi lọ́wọ́ pa gbọ́dọ̀ tó ọgbọ̀n bẹ àpẹẹrẹ pé ọ̀ bá a ṣe jókòó ìgbogbo ara nífẹ̀ẹ́ owó bá a ṣe kí ni o a nífẹ̀ẹ́ owó jura wa lọ àwọn kan níbi owó ó sọ wọ́n di kidnapper wọ́n lọ jíyàn gbé pamọ́ gbogbo níjọ́ tí ọwọ́ ọ̀pá lámbà àwọn bá ti fi wọ́n lè fìbọn fọ́ wọn lórí àwọn kan ṣe ritual wọ́n ń pààyàn wọ́n wá yọ̀ fún wọn ayọ̀ nǹkan míì wọ́n á sọ̀rọ̀ ajé wọ́n jẹ́ bágbára wọ́n jẹ́ bá tọ̀ kùtọ̀ ní human being wọ́n ah àwọn ti dọ́kùnrin báyìí àwọn tí wọ́n ti owó àwọn báyìí àwọn ti jẹ èèyàn báyìí afọ́lá àbá àgbà tó wọn náà tó lẹ́nu tí ọ̀bá jẹ èèyàn kò lè jẹ èèyàn ọ̀rọ̀ sọ fún sọ́ni àfi kó bóde publicly pé a ah! ti mọ sọ èṣù lọ́gbẹ́nu mi sọ èṣù ló wí jáde kì í ṣe mi ní ìṣọ́ bẹ́ẹ̀ tí ọ̀bá sọ bẹ́ẹ̀ ọlẹ́jọ́ tí ó jẹ̀wọ́n àti ẹ̀yọ́ torí pé báwọn yahoo ní pé kẹ́mọ̀ ẹ̀ wọ́n lè jẹ́ èèyàn àbá àbáwọn ẹni ọlọ́run àwọn aráńtà lè pè ní bírù wà á pálímàlà aláhùbì wọ́n máa wá náwó wàhúwà mọ̀ṣíkúnlà wúrọ́ gìlú ń fi nọ́sọ̀ aláàbálẹ́ka ìpínlẹ̀ mọ̀sáàrùn-ún ìdúgbònà jùlọ wọ́n ní ìta ọ̀sọ̀ yà àbá àtàwọn tá à ń sọ yìí wọ́n léde owó gan wọ́n dẹ̀ máa ń sojú kòkòrò sí tó ti bí wọ́n ti wá léde owó tó sojú kòkòrò sí àwọn náà tó máa ń náwó wòye ṣe àwọn. àáfàá ní ẹlẹ́sẹ̀ rí àwọn aṣíwájú rere fún wa àwọn ọ̀já wọn máa ń náwó wọ́n ní àtọ́lù sọ́dá pọ̀ káwọn sọ́dọ̀ tàbí àdíjì àbí rẹ̀ sọ̀rọ̀ bí àwọn àjẹ́ nínú àdìsí táàbá wa àbó olólóńgò tọ́gbà wa àbú rírà abdulrahman bùnú sọ́kà abdulrahman bùnú sọ́kà ara tọ́gbà wa látọ̀dọ̀ anábì wa sọ́rọ̀ lọ àyàwọ̀sọ́lá àti sàárà tó lóore yìí òun náà ni kó o ṣe sàárà wa á ń pàṣọ ìhun ṣàìhun níbòmí ìpákẹ́kálípákà wàtá mọ́lù lè gí ìgbà tó lálàáfíà tọ́ ọ láwọ́ lọ náwó yẹn wọ́n kàn ní ládàá ìdílé ètò wọ́n gbà tó rí pé kò sára àti àmọ́ àbàtì ẹ̀kú náà gan àwọn ẹni ẹlẹ́ni ní ọ̀nà ọlọ́run tó lè wọ́ ọ́ láàánú náà ṣùgbọ́n ìtọ́ dáa ní pé bàbá àdákùtà lálàáfíà tá a wá nífẹ̀ẹ́ owó bá a fi nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ àná ẹ̀jẹ̀ àtàǹfà rẹ̀ sí àwọn ibi tí wọ́n kiri o ọlọ́ọ̀bá àlejò ọlá tó wá ń bẹ̀ síwájú àwọn wo láàmà wá fún lówó gàwílì kò bá bẹ̀rẹ̀ látọ̀rí àwọn alásùnmọ́ rẹ ìyàwó rẹ àtọmọ abdulmi sọdá kọ nìyẹn owó tọ ọ̀nà lórí ìyàwó àtọmọ ni jù bẹ́ẹ̀ sí wọ́n pa ohun tí ìyàwó àtọmọ rẹ ní òbí ọ̀gá tọ́ọ̀ bá ti náwó fún ìyàwó àtọmọ rẹ nígbà tọ́ọ̀ bá ti náwó fún wọn ọ̀gá ìwọ náà mọ̀ ọ́ ọlọ́run ni wọ́n máa fún àwọn fámìlì wọn bọ́tọ́lọ̀ bàbá rẹ̀ ìyá rẹ̀ àbúrò bàbá rẹ̀ ìgbọ́n ìyá rẹ̀ fámìlì bàbá rẹ̀ fámìlì ìyá rẹ̀ onítọ̀ bá ti dáadáa sí wọn wọ́n máa ń sàbúrú sí ọ ọmọ borí wọn náà ọmọ wa fún àwọn tó súnmọ́ wàlìyà bá mọ́ àwọn ọmọ òrukàn àwọn ọ́fàn ìwọ́n ní bàbá dájú kìí kọ́ ní àwọn oṣù dájú kìí wọ́n ní ara oṣù kan méjì wọ́n sì gbowó nǹkan márùn-ún that is higher education from that no be mathematical sense o but if the calculator wọ́n bẹ̀rẹ̀ bi ẹnìkan adídúlógún lórí was about two thousand one five five hundred seven fifty kabari wọ́n wàá ṣe àjàpá àjàpálá ilé ìtẹ̀ wọ́n rẹ̀ kù sí bóyá fifty naira wọ́n ra ta bóyá thirty naira wọ́n lè ra rúbì fifteen naira wọ́n sábà mọ́ra wọn ìbẹ́yìn ọ̀rà kan ten thousand àwọn 1000, bíi one thousand two. so ọmọ fún àwọn èèyàn lówó àwọn alásùnmọ́ rẹ̀ wà níyàtá mẹ́ àwọn ọmọ òrukàn wọn ní bàbá tí ó kéta fún wọn wọ́n lè bẹ́ẹ̀ sanwó nǹkan kan nílé ẹ̀kọ́ àwọn náà lè fẹ́ dá sí tọ́lọ ẹsẹ̀ fún wọn wọ́n ní masakin àwọn afigbágbọ̀ rẹ wábùnù sẹ̀mí àtàwọn olùsí tí wọ́n ń sọ̀rọ̀ sájọ́ lórí rẹ̀ kọjá pé jàǹbá kan ṣu wọn kọjá kan lè tẹ̀síwájú ọ̀sà ìní àwọn kan bẹ̀ wọ́n sọ ǹbà ẹ̀fọ́ wa ẹ̀fọ́ wa ẹ̀fọ́ wa ẹ̀fọ́ wa ẹ̀fọ́ wa ẹ̀fọ́ wa aláàjì ẹ̀fọ́ wa máa fáwọn náà fún wọn wà fi ń rìn kọ́ kó tó lè fi bọ́kọ̀ lọ́rùn ẹ̀rú ara àdúgbò ọmọ náwó sí nìyẹn ara àwọn dáadáa wà á kọ́ ọmọ sọ́lá àtàwà àtàǹdàkà ọmọ agbẹ́rù tó sì yọ sàká wà mú fún nàbí áàdì ìdá áàdì bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n ń pé àdéhùn wọn tó bá ṣàdéhùn afẹ́sùdé parí àwà bí ẹni táwọn sì ti lọ́la àwọn tó fẹ́ pé tó bá ṣàdéhùn wọn èé ṣe wọn èé ṣe pa àdéhùn wọn máa sí ká àdéhùn yóò bọ́dọ̀ mọ́ sí ká àdéhùn ó pé àdéhùn wọn èé ṣe pa àdéhùn wọn èé ya pa àdéhùn ìdára àdú whenever they make promises sábà ti lè ṣàdéhùn báyìí they will always fulfill. والصابرين في البأساء والضراء àwọn tó máa ń ṣe sùúrù nígbà nira ìgbà lé kókó ìgbà tí nira àti lé kókó àìtẹ̀dọ̀ lórí òróòrùn tó bá ti ṣẹlẹ̀ ẹ máa ní wọn wà tọ̀rọ̀ àtìgbà nira wá ní ìgbà ìgbà tó dà tó bá tó wà lójú ogun tó bá ẹ̀kùn wọn sùn lọ máa jẹ́ Ula ìṣàlẹ́bí ìyàsọ́gbà kùn wọ́n ìlà ìṣà òmòrí. Ọlọ́run àwọn tí wọ́n àwọn tó sọ òdodo ni. Àwọn olódodo èèyàn nìyẹ, àwọn sì lólùbẹ̀rù ọlọ́run. Kí ni ìtumọ̀ ayé yìí? Ọ̀la, ọ̀la wà á ti jẹ. A ti sọ fún ẹ̀rẹ́ rẹ̀ báyìí àwọ̀ àbọ̀ nínú ẹgbogbo ọlọ́dún àfúnilẹ̀ gbàyẹ́ sí lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa àwọn ọmọdọ́ọ̀dù tó ti ń lọ ẹjẹ́ àṣetọ́ lọ́wọ́ ẹjẹ́ àṣetọ́ náà àrọ́ ọ̀dàbí méjì lọ́la ìdákejì tó kù láti yára tó lè kọjú rí kárípa wá láyélá tó lè kọjú rí ọlọ́run gbà lẹ́sìn lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب السلام عليكم ورحمة الله وبركاته